الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر قليل الحمد هذا أوقف الله ọba adébórí ọba àṣeyọwò ọba الله aláàánú oníkẹẹ ọlọ́run ọba yìí ni adúpẹ́ fún ọba tó jẹ́ kí ọdún iléyà tá a ṣe ń retí ẹ̀ wípé yóò dé yóò dé yóò dé ọdún iléyà náà dé bá wa láyé ó dé bá wa láàyè ó dé bá wa pẹ̀lú àlàáfíà ara a fọlọ́run lórí ẹ̀ o alihamudulilayi ọ̀rọ̀ ọgbọ̀n àwọn èèyàn lọ lọ sílò wọn tó ń gbọdọ̀ ń lọ sọdún ṣùgbọ́n bẹ́ẹ̀ni tó dá sí kádàrá ẹ̀kọ́ yẹn àwọn ti fi ibẹ̀ wọ́n ti fi ṣàmùsọ̀ bọ̀ à. àwọn mẹ́rin bẹ báwa ti ń fi ìdùnnú ṣe inú ìbànújẹ́ làwọn wà àrínú wọn tó ṣe kọ́ náà bá gba ọmọ lọ́wọ́ ẹ̀ àrínú wọn tó ṣe kọ́ náà bá gba ọkọ lọ́wọ́ ẹ̀ àrínú wọn tó ṣe fọ́ lọ́wọ́ bá gba aya lọ́wọ́ ẹ̀ àrínú wọn tó ṣe pé òbí lọ́wọ́ bá gbà àrínú wọn tó ṣe fọ́ rẹ̀ ní tiẹ̀ àwọn adúgbò tọ́lọ́wọ́ tọ́lọ́wọ́ bá gbé gbogbo eléyìí tó gbé ku àwa tó jẹ́ a máa ṣe ọdún yìí tìlùnú tìlùnú tó jẹ́ a máa ṣe tayọ̀tayọ̀ àmọ́ lórí lórí ọ̀ alihamudulilayi ọ̀gbìn àmì ìfẹ́ àti ìgbẹ́ kọ́lọ́ba àlejò Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀tọ́nà ọba ṣe ń láàánú ìkẹ́ gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìgẹ̀yí ọmọ bá ara rẹ̀ àwọn sàárẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ ṣe nítorí ìjọba ẹ̀sà. àtúrà dìkẹ́ ọlá ìkẹ́ ọlá táwọn àlùkì wípé ìkẹ́ ọlá ọ̀sán déédéé rí bẹ́ẹ̀ òun la kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ rẹ̀ lóko wájú pé àkọlé tí wọ́n ní ká máa fi sọ̀rọ̀ nírọ̀lẹ́ èmi àkọlé kan ni tó ṣe pé ọjọ́ òní ọ̀sásìkò fún púpọ̀ tó sì yẹ kí àkókò wà fún alẹ́jáàtú fíìtì bẹ̀rẹ̀ àìsàlà ọ̀ní ọ̀la níbi kásẹ̀ náà wọn ṣáájú wà lọ́wọ́. Azulé pè ní lánàá ìjáradá ìlà ìjìbá ìsọ̀rọ̀. Kò sí ọ̀nà ọ̀tà kankan níbìkà. Téèyàn wà lóhun lá déwájú ọlọ́run. Àbùtọ́ tẹ̀lé àwọn aṣáájú wa nínú ẹ̀sìn yìí. Àwọn wo aṣáájú wa náà ọ̀rọ̀ tí ó dàrú nìyí àwọn náà ni àwọn sàbí ànábì bẹ̀rẹ̀ látòrí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe kóhun náà fẹ́ náà rẹ̀ sọ pé òun jẹ́ ọ̀kan nínú wọn. ànábì àtàwọn sàbí rẹ̀ àtàwọn tó bá wọn sàbí láyé táǹpé wọn ní tàbí àyìn àwọn yìí là ń pè ní asàlàfù tàbáwá wo àkọlé àkọlé kan ni tó ṣe pé a kó gbé wa rìn nínú ètò ìjọsìn wa àkọlé kan ni tó yẹ pé ó yẹ kó gbé wa rìn nínú ètò ìṣẹ̀mí wa àkọlé kan ni tó yẹ kó gbé wa rìn nínú ètò káràkátà wa àkọlé kan ni tó yẹ kó gbé wa rìn nínú ètò òṣèlú wa torí pé ihun tá a pè náà ni pé àlẹjájú fíìtì bá ìsàlà ọ̀ní ọ̀là ìyege ibi ayé yìí bí gbogbo ẹsẹ̀ kó olókùn mọ́sù níbi ìtẹ̀lé àwọn aṣáájú wa lọ́wọ́ àwọn kí ni ìtumọ̀ àkọlé yìí kí làwọn nǹkan tó kó sínú àwọn nǹkan tó kó sínú àwọn nǹkan tó pọ̀ ni ṣùgbọ́n àkókò lè gbà wá rárá torí pé àwa méjì ni wọ́n ní ká ṣe ìbánisọ̀rọ̀ yìí tó sì jẹ́ pé ọjọ́ pé ẹnì kọ̀ọ̀kan wa àtẹnudí ń sọ̀rọ̀ àti àwa tá a gbọ́ bí ìpáká ìyáká láti débi kò sí má ṣe kò sí má lọ pẹ̀lú gbogbo tó kálukú wa ti ṣe látàtà àárọ̀ abẹ́ náà gbogbo yóò dáwọ́ sọ níbẹ̀. kọ́lọ̀n kọ́ balẹ̀ fún wa kọ́lọ̀n kí ó dé kí ó sàǹfààní fún wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti lọ ṣùgbọ́n ohun tí a gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ bá o gbogbo ohun yòówù tá a bá ti ń gbọ́ nínú ọ̀rọ̀ rẹ dákùjọ máa rọ̀ wa láti máa tẹ̀lé òun ni ọ̀la fẹ́mi kéde pé ká sọ̀rọ̀ kọ́kọ́ kéde ká sọ̀rọ̀ kọ́kọ́ tọ́wọ́ ẹ̀jẹ̀ pé kò sí action fún ta gbọ́ ó sì gbọ́dọ̀ wà torí ìyẹn gẹ́gẹ́ lọ́wọ́ bá béèrè lọ́wọ́ wa àti sọ òlé àti gbọ́ òlé àti lò gangan òun ló lè jù tàbá wá lóòótá láti máa bẹ̀rẹ̀ wọn bá fẹ́ kọ́ lọ́nà tó gbà lọ́wọ́ wa sọ̀bájẹ̀ sí kọ́kọ́ lórí gan ọkọ̀kọ́ lè lórílẹ̀-èdè wa yìí náà ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pà ń gbìyànjú a fẹ́ ṣe jù báyìí lọ ṣùgbọ́n ibi tá a bára wa ìdí ẹ̀wọ̀n ọkọ̀ díẹ̀ ètò òṣèlú ọkọ̀ díẹ̀ ìbágbé ọkọ̀ díẹ̀ ìbálò ọkọ̀ díẹ̀ ló fi gbogbo ìgbà tí wọ́n ń ṣe náà ká máa bẹ̀ náà lọ pé ọlọ́run lẹ́kùn gbà lọ́wọ́ wa o. ó jẹ́ pé pé nínú ọ̀rọ̀ tó ti fọ́ máa gbéyàwó lónìí kò ní pé ìwọ ọmọ ìyá mi à ń bẹ láyé lónìí ẹni ó ti kú tó lẹ́sìn lọ́dọ̀ tó gbé ló gbé lọ́dọ̀ ọlọ́run tó rí gbé lọ́dọ̀ ọlọ́run òun ló yege o. àwọn tá a sì kú yìí áá lẹ́nu ògbà àwọn ọba táwa náà dá lérò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ti tẹ̀ bí èjì. ilé ẹ̀ ni àwùjọ ti kó lọ àwùjọ ti gbé ọ̀pọ̀lọpọ̀ lọ. bóò tí wọ́n ń wọ́pọ̀ àwùjọ ń bá wọn ọ̀kan lọ yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n náà gbọ́dọ̀ máa gbé ṣé ṣé ọlọ́run àjẹmí ló gúnlẹ̀ láyọ̀ ọlọ́run àjẹmí ló gúnlẹ̀ láyọ̀ torí pé ìgúnlẹ̀ láyé èmi àti ẹ òun náà ní pé awáyé àwa ṣèrè ṣùgbọ́n tá a bá ń ṣe láàárọ̀ tá à ń ṣe lọ́sàn-án tó dalẹ́ tó ti ṣekúṣe mọ́ wa lọ́wọ́ tá òun ló borí jò àwọn tí wọ́n ń ṣe láti wọn ò rí ṣe láàárọ̀ tí wọn ò rí ṣe lọ́sàn-án ṣùgbọ́n gbàtọ́ dọwọ́ alẹ́ tá tọ́wọ́n bá fún wọn ṣe àwọn kú oríire àwọn tá à ń ṣe látàárọ̀ bọ̀ táǹṣe lọ́sàn bọ̀ àwọn alágbọ́dọ̀ máa jẹ́ nìkan tá a máa tẹ̀lé wọn lágbọ́dọ̀ ń bẹ ọgbẹ́ láyọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú sọ Bukhari àti Muslim nínú àwọn ogun kan ètò ẹgbẹ́ àwọn sàbí àdébí lọ jà arákùnrin kan bẹ́ẹ̀ nù wọn wọn ò jẹ́ orúkọ ẹ̀ ọ́n ti àfitafita gbogbo bí ó bá wọ́n mùsùlùmí àfikún mú wọn nígbà tó gún lọ́ọ̀lẹ̀ ànábì ọ kútúbà ọba àwọn yẹn fún ọ pé lágbájá ọmọ àlàkọ́sẹ̀gbè ọmọ nẹ́ni o láàbìlà àìlèlọ́nà nínú ẹgbà wa ní ìkínú sọ yìí mùsùlùmí àwọn sàbẹ̀ wọn bẹ̀rẹ̀ sí sọ pé ìgbà tí aná fún ìyàwó ẹni tí ń yìí tí sọ ọ́ ọlọ́rẹ̀ẹ́ tó wò pé ọ̀rẹ́ yìí tó wò pé wo ọ̀rẹ́ mi bóyá mo sáré sọ yóò kò lórí ẹ̀. wọ́n ń jà lọ lójú ogun ẹni padà lọ jẹ́ nìkan tó yẹ pé títí ọwọ́ bá ọwọ́ ọjà náà ló má bá ẹ̀yìn ẹ̀yà ní ogun wọ ẹ̀ pé èmi ti jẹ́ tó bá yín. kàkà tí kú ọmọ jẹ sèse ẹ àfihàn ọ̀dà mi báyìí ló ṣe ìdàmọ́lẹ̀ ó sì gbé ẹnu ẹ̀ sókè ó sì tẹnu ó sì para ẹ̀ nípa rẹ̀ tó para rẹ̀ ó jẹ́ kí ó sojú ọ̀rẹ́ rẹ̀ yìí ọ̀rẹ́ rẹ̀ yìí ló gbé gbàjáre lọ́dọ̀ àdẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam يشهد لا إله إلا الله وأشهد أنك رسول الله mo jẹ́ ìkókọ̀sẹ̀ tí lọ sí tọ́ sí lódodo àfẹ́ràn ọba àlá mo tún wá ṣẹ̀ṣẹ̀ tún wá má mọ̀ dájú yàtọ̀ sí má mọ̀ dájú mi tẹ́lẹ̀ lórí òjíṣẹ́ ọlọ́run eré àdẹ́bì òjíṣẹ́ ọlọ́run ọba ni wọn. àdẹ́bì ní kí ló ṣẹlẹ̀ ó kó fún àdẹ́bì ọmọ Muhammad sallallahu alaihi wasallam àdẹ́bì ti ó tún bá mi nígbẹ̀yìn ó tún bá ilé àdẹ́bì sọ pé àmàlù lè kọ̀ wá tèmi ha wọn tàbí lò kan nínú àdéhùn ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àìmáàlú lè kọ́ wa sí mi hà gbogbo ṣe yóò sáà ń ṣe lórí ayé yìí níbi ẹ̀sìn ìdí àbá kẹ́kọ̀ọ́ níkẹyìn ìwé ìgbéni àti ẹ̀jẹ̀. lóbi jẹ́ pé gbogbo ẹni yóò ti máa ń tẹ̀sẹ̀ fúnṣe ń ṣera nù àgbàdo tọ́wọ́n bá ní ká bára wá ní tọ́ lónìí ṣùgbọ́n tó ọba múra kókóókó ẹni tí ó yẹ lónìí ó lè padà yẹ lọ́la ìwọ yẹ lónìí rẹ̀ ni ó sọ́ra dáadáa lójú wájẹ́ pé gbogbo fitafita yóò tá a bá ń jà sí nínú ẹ̀sìn lónìí ọgbọ́jọ́ máa wà lẹ́kọ́lọ́fín láàrin ìwọ àtọ́lọ́ pé ọlọ́run dákun má jẹ́ ń ṣe lásán èrè ọlọ́run dákun má jẹ́ ń wà èèyàn ọlọ́run dákùnrin jẹ́ ń gúnlẹ̀ láyọ̀ èèyàn ọlọ́run tí wọ́n ti ń bá mi bá bá lọ́wọ́ ẹ̀dá òun sọ pé ìgbẹ̀yìn rẹ̀ dásí pẹ̀lú ìdùnnú àwọn ànẹ́bí àwọn ànẹ́bí àwọn ànẹ́bí àwọn ànẹ́bí là ń pè ní sálàf gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀ka nínú tẹ́sí wọn òun náà ní pé wòye gbọ́ fánẹ́bí ṣe kẹta tí wọ́n bẹ̀ẹ́ ti gbọ́ báyìí wọ́n láì wọ́n mú lò ṣùgbọ́n ìdàkejì làwọn jẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la gbọ́ ṣùgbọ́n wíìkì lórí ẹ̀ àìwòlò ẹnu wá fẹ́ dùn ó dàbí tá a bá ti ń sọ wọ́n tún fẹ́ máa bẹ̀rẹ̀ wípé ah ẹni tẹ́ ti di ọ̀sá náà ah ọmọ ni mí o níbi tí ó dùn lẹ́nu ẹ̀ ní action la need ìyẹn ni pé gbogbo ohun tá à ń gbọ́ láti jọ yìí ká mú un lò nínú sẹ̀mí ayé wa ìmúlò yìí òun ni wọ́n jọ sáǹfà ní fún wa láyé yóò jọ sáǹfà ní fún wa níjọ́ gbọdọ̀ lókè yára ìyá wa ó mú sọ́dáma nínú hadith wọn bá látọ̀dọ̀ wọn wọn ni pé anabi wa Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ nìkan tó ṣe pé

aka mẹ́rin síwájú ká tó kí ìlú rọ̀ káka méjì lẹ́yìn rẹ̀. àyùmọ̀hẹ́ wákàtí méjèèjì láì ìyàwó ègbò wọ́n máa ń ìyàwó pé láti jọ tí mo sì ti wá rí pé ya sọ ọ́ bẹ̀ pé ẹ rí pé ẹ máa gbé wákàtí ẹ̀gbò ìjùlẹ̀ ó ní tí gbé wọ́n ti ilé fún wọ́n ní ìyàwó wa mọ́sálámá kò gbé ìpínlẹ̀ sí lọ́wọ́lọ́. ọmọ tí wọn tó gbàdé sí ni wá wọ́n ní kó wọn ní o nígbà tó ti gbọ́ lọ́dọ̀ ìyàwó mọ́sálámá òun ní òun gbé ìpínlẹ̀ sí lọ́wọ́lọ́. wọ́n ní kí ọmọ tí wọn ọmọ tí wọn ìyàwó mọ́sálámá lẹ́yìn ìgbà tó wọn ti gbọ́ ìlàtọ̀dọ̀ ọmọ tí wọn ìyàwó mọ́sálámá òun ní òun gbé ìpínlẹ̀ sí lọ́wọ́lọ́. kí la fẹ́ lóbi àbí èdè àwa ti gbọ́ lórí kórìí a ti gbọ́ nígbàkúgbà ṣùgbọ́n sá wa ní òbí. a sì máa kà nínú Al-Qur'an as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar wal-ladhina ittaba'uhum bi-ihsan. kí ló máa bá fi tẹ̀lé radiyallahu anhum wa radu anhum. ọlọ́run bá ní pé àwọn tó ti sáwájú lọ nínú àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn tó ṣe jẹ́ lọ́sílù mọ́kà lọ́sílù mọ̀dínà àti àwọn aráàlú mọ̀dínà àtàwọn tó wá dé wá bá wọn lẹ́yìn wọn pẹ̀lú dáadáa ọlọ́run bá ní mo yọ́nú sí gbogbo wọn mo yọ́nú sí gbogbo wọn àwọn sàbẹ́ àlẹ́bẹ̀ wọn pè bẹ́ẹ̀ ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn pátápátá gbogbo àwọn tó jagun bá jẹ́ ọlọ́run bá ní pé àmàlù ò máa ṣe ìjọ ẹ máa ṣe wọ́n bá wìn ọlọ́run bá ní mo ti ṣàfóyí fún yín ta ló fáwà kò sẹ́ni tó àwọn ọ̀rẹ́ ló ti wọ́n sọ ara wọn ọ̀kan ọlọ́run bá sàánú èkejì ya kò èyí tọ́lọ́ bá sàánú. tí wọ́n ń ṣe wá sí lórí ìtọ́jà kò kí lójoojúmọ́ nígbàkúgbà èkejì ọmọ àwọn tó fi mí rẹ̀ wọ́n rẹ̀ mi sí ọ wọ́n rẹ̀ sí mi ní èyí jẹ́ tí tó fi jọ tó fi sọ́jọ́ kan pé ó lè rákùnrin jẹ́ ọlọ́wọ́. ọ̀gá mọ̀ kó wọn máa sọ bẹ́ẹ̀ níjọ́ náà lẹ́rọ lórí àwọn ànẹ́bì ni àìmọye nǹkan làwọn ti wí lórí àìmọye nǹkan làwọn ti wí láti bó ti wáyé sábẹ́ni sọ fífẹ́ di rẹ̀ pé ó lè rákòrí jẹ́ ọlọ́run àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run bá fẹ́ sí láti fi sẹ́nà pé mọ́nà ìdẹ́ni rẹ̀ tààlà ọlọ́lọ́ tàǹdẹ́ni tí ìgbéra rẹ̀ tayọ ọlọ́run àlà àkùsọ̀rọ̀ rẹ̀ kò dà pípẹ́ fún lágbájá fún wáwí ọ̀dùnkọ̀ fọ́ọ̀tù náà ó ti sàkóyìí ọ̀gbà tọ́jú àmàlàkà. Iṣẹ́ ẹ̀dí ẹjọ́ wa ń ṣe yẹn, mo bà á jẹ́. Látọ̀rí àwọn alẹ́bí mi, ó sì gbàjẹ́ ń tòótọ́. Ó sì gbàjẹ́ ń tòótọ́. Ló fi wá jẹ́ pé gbogbo bàbá ti ń ṣe ihun tó kàn wá náà ni pé àlẹ̀dájú fíìtì bára ìsàlà. Kó o láti fẹ́ ńlá ọ̀sọ́nà kata lè gbàdáwọ́ àbíká tẹ̀lé àwọn tó jẹ́ àwọn aṣáájú wa àbáwọ̀ sáré ọmọ abdullahi fún ọmọ ọmọ ọ̀tá lẹ́rẹ̀ bá a lẹ́yìn tí mọ̀ pé abdullahi fún ọmọ ọmọ ọ̀tá nínú àwọn táwọn àfa ṣàfihàn pé táàpẹ̀ súnà lẹ́bì sálẹ́ni tó wù sórí jù abdullahi fún ọmọ ọmọ ọ̀tá gbogbo ẹnu àwọn àfa ló kò lórí ẹ̀ torí pé òun máa ń kíyèsí pé bá lẹ́bi bá sùn kẹ́ níjọ́ kẹ́ yọ sọ̀rọ̀ òun ló tó kẹ̀kẹ́. báyọ̀ bí bàjẹ́ nìkan tó ṣe pé ó ń rìn lọ lọ́nà ó ṣe nǹkan kan òun ni ó ṣe. kódà ọmọ bíwù rẹ̀ ń tẹ̀lé níjọ́ka náà bí bí wọ́n ti gbọ́ sẹ́nìkan kọrin mọ̀ afọ abúlé ọmọ ọbẹ wí ọbẹ kò lójú ọ̀nà. Ìwọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ náà sí òfé àbẹ́sùmá tó ń gbá lẹ́bí ọ̀nà pé ń gbá o ló ń mú eré ni ó tẹ̀lé tó ń gbá mo ń gbá o ló tún mú eré tí tó fi di pé sọ ń gbọ́ ó lè gbọ́ ọmọ wọn tẹ̀sí wá tẹ sójú ọ̀nà tẹ wọn sọ. àtìlẹ́yìn tó mọ wọn sọ pé sọ orílẹ̀ yìí ṣe ń di ọ́tọ̀ ń lóhùn bẹ́ẹ̀ náà ló ní náà ti ń gbọ́ ń kọjá mọ́ báyìí.

níjọ́ kan tó ń gbé ní àmàwájọ arákùnrin ikú oríire o arákùnrin wo ni Abdullahi Abdullahi òun náà ni o ọlọ́lẹ́bí sọ fún pé ní àmàwájọ́lú Abdullahi ah bóò ni Abdullahi arákùnrin ọba ti sọ oríire tó ẹni tí wọ́n ń pè ní Abdullahi láwùká náà sọ́jú mi náà tó bá yẹ pé bá máa ń tí bá máa ń kírun lóhùn lóhùn ó ṣe pé bẹ́ẹ̀ bí òun jùlẹ̀ ṣe máa ń kí bóun ni oore Yorùbá ṣe pọ̀ tó wọ́n wá sọ̀rọ̀ fún wa pé afọwọ́ sáré tọ́jú àti ìṣúwá sọ̀dọ̀ bàbá rẹ̀ títà láì ní ọmọ òṣọ báyìí pé ọ̀kánà àtúrbá ìbáda dáríga láàyà lẹ́hùn mi nà lẹ́yìn ìlà ọ̀nìyà. látìgbà tí àbúlá ọmọ ọmọ òtún gbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ àlẹ́bíọ̀ bóò làbìlá ọba ṣe yí olórí eré tó lọ́wọ́ ọgbà tí ọba ti gbé òun jùlẹ̀ lóòrùn wọn láti bàtà láti ọmọ ọmọ òbí gbọ́ọ̀rọ̀ yìí ọjọ́ nìkan tó ti pépé sùn lóhùn mọ́ àfihàn ọba àkókò díẹ̀ èé sùn lóhùn mọ́ àfihàn ọba àkókò díẹ̀ àbá abúlágún ọmọ onípẹ́pẹ́ náà máa náà nù sọ́ni máa lọ sórí lásàálà lọ́sọ́là ìdẹ̀kọ́ ọ̀làrọ̀ bí nínú ẹ̀lẹ́kọ́ wò ó ní pé ń bàbá àwọn jẹ́ nìkan tó bá wà lọ́dọ̀ oúnjẹ ọlọ́run táwọn kí wọn pẹ̀lú ẹ̀ lórí irun lẹ́nu kẹfẹ́ ti sọ nínú àwọn èèyàn kí ni gbọ́dọ̀ sọ sọ ó ní pé Allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asila gbọ́dọ̀ ìlà ó sọ náà wá bẹ̀rẹ̀ báyìí pé mọ́nìlú kọ́ ìlú kẹ́lí màtàkàdà wọ̀kẹ́dá tálẹ́ńtọ́ sọ gbólóhùn yẹn tálẹ́ńtọ́ sọ gbólóhùn ìtàsọ tẹ́nísì tálẹ́ńtọ́ sọ arákùnrin yẹn bá sọ báyìí pé àná yà ọ̀rọ̀ tó lọ lọ ìyẹn sọ ọlọ́run bá mi mọ́ sọ́ ọ́ lẹ́bí ọmọ ọmọ sọ futihat laha abwabu samaa bó o ti sọ́ọ́ báyìí wọ́n sílẹ̀kùn sẹ́mẹ̀ lẹ̀ bó o ti sọ́ọ́ báyìí ìṣe ni wọ́n sílẹ̀kùn sẹ́mẹ̀ lẹ̀ lórí òun lọ́lọ́sọ Allahu akbar kabira walhamdulillahi kabira wa subhanallahi bukratan wa asila ẹ̀ wò bó ṣe kéré tó. ó òun ti jẹ́ nìkan tó yẹ kó sọ ọ̀rọ̀ yẹn dá wọ́n sílẹ̀kùn sábẹ́lẹ̀ àlẹ́bí ń sọ fún arákùnrin yìí bánàbí ti wá sọ̀rọ̀ yìí tá kọ́ọ̀lá ibnu ọmọ ibnu ọmọ wá sọ̀rọ̀ yìí kọ́ wá sọ báyìí pé fàmọ́ sàràtò hún nà wọ́n tó sẹ̀mí sọ̀rọ̀ sólò lọ́rin sọ̀rọ̀ lọ́rin láti ìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ti sọ pé sọ bárakùnrin yìí sọ̀rọ̀ yìí wọ́n sílẹ̀kùn àdúgbò wọ́n sílẹ̀kùn sọ́nà ẹlẹ́ńdóyẹ́ ìgbégbóná yẹn jùlẹ̀ láti gbà náà iná ìlú máa sọ ọ́ eléyìí ní títí àwọn sàdí àtẹ̀lẹ́bí ànàjáàtú fífì báyìí tẹ́lẹ̀ ọní ọ̀la níbi kásẹ̀ láwọn sàdí àtẹ̀lẹ́bí lọ́wọ́ bóòlù àánú ọ̀sẹ̀ máa lo àwọn àdínsìn kó wáyé òun náà ní káwọn náà máa kọ́kọ́ ànẹ́bí ṣe báyìí ànẹ́bí náà ṣe báyìí ànábì sọ báyìí fún wa pé báyìí ká sì gbọ́ ká sì máa mú ọ lọ níbẹ̀ ló wé orí èmi àtẹ̀yìn wá o ṣùgbọ́n tá a bá ti ń gbọ́ lágbọ̀ngbọ̀n ọtí tá a bá ti ń gbọ́ lágbọ̀n má mo tọ́ dájú ni pé oríire bẹ̀ lánàá kò sí ọ̀nà ọ̀làkùwà àfi ká tẹ̀lé àwọn sáláfù wa fọlọ́n tó bá yọ lóṣù gbogbo lápapọ̀. ẹjọ́ tí wọ́n lè bá bá wa áyì ọmọ àbítọ́ọ̀lẹ́ tọ́jú ọkọ ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti fi Fátímà. òun àtìyàwó rẹ̀ Fátímà nínú àdìsá ni ẹbí máa ń gbọ́ yẹn tó ṣe pé bí bọ́dà máa ń gbọ́ àìmúlò síláàdì sínà fáfímà ọ̀rọ̀ tó gúré lọ́dọ̀ àwọn olùmọ̀lẹ́ tó wọ́n ní ẹni tó bá fi yàtọ̀ sí ìyàwó ànẹ́bí sáà bá ń pè wọ́n ní ìyá wa mọ̀jà sí ìyàyé o ìyẹn ni pé wọ́n ń ṣe ìyá wa sàábé lóbìnrin ni wọ́n àwọn ìyàwó ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àwọn ń táyé o àwọn làwọn ìyá wa wàjúwájú ọmọ àtòhán àwọn ìyàwó ànẹ́bí ìdí àwọn olùgbàgbọ́ òdòdó ni wọ́n ń sìn. ṣùgbọ́n tó bá fi yàtọ̀ sí ìyàwó àlẹ́bí ìpò ìsìn ìyàwó fáfímà a ní sọ pé ìyàwó lọ́jẹ́ ọmọ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam olóògbé gbàjáre lọ́rọ̀ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam kí ni tó ń gbé gbàjáre lọ́ba wàhálà bá nínú ilé èyí yóò wúlò fáwọn sọ́jà wọn mú wọn pọ̀ wọn mọ̀ oúnjẹ ọlọ́run pé oúnjẹ ọlọ́run wàhálà pọ̀ èmi ní lọ́ta èmi ní pọnmi èmi ní tẹgbá èmi ní sàwọ́ dákun bá ń wọ ọmọ ọ̀dọ́ bá ń wá ìbíjì ẹni tí ó máa sọ ọmọ ọ̀dọ́ fún mi ànábì ọmọ ọmọ sọlá àlọsọlá òun lọ wọlé ọ títí bàbá rẹ̀ tó tún wá ju ìkẹ ọ̀dọ́ gbàrà tó délé ọba ànábì ọmọ ọmọ sọlá àlọsọlá ọwọ́ ara ń tẹ́lẹ̀ ìyàwó Aisha lọ́wọ́ ara ẹ lẹ̀ pàtàkì ìyàwó Aisha lẹ̀ anabi dé ìyàwó Aisha lọ́wọ́ yìí fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi wa ọ̀dọ̀ wọn lọ gbígbọ́dọ̀ wọn lọ tí wọ́n gbọ́dọ̀ wọn lọ wọn lọ́ra anabi lọ ọ̀kẹ́ báyìí wọ́n fẹ́ dìde láti lọ padà anabi anabi ní pé mọ́tà anákùnmá ẹjọ́ kò lálẹ́ yìí àmọ́ súnà ń bẹ̀ yà méjì làwọn ń nínú súnà ni pé ẹni tó bá jẹ́ ojúni lọ tàbá fẹ́ pọn lé nínú súnà àlèlọ́ pàdé ẹ̀ nínú súnà àlèlọ́ pé kí ni àlèlọ́ pàdé ẹ̀ àlẹ́bí ọmọ hamasa ọlọ́sàn sọ náà ọ̀kan pé òun mọ ilé àṣẹ ìdílé kan ní sọ bẹ́ẹ̀ báwọn sọ ẹ̀ dìde ẹ̀ lọ́ pàdé aṣáájú yìí ti ṣe sáà gbóná ọ̀gá dáa. wọ́n fẹ́ dìde wá bá nẹ́bí àdẹ́bí ni pé mọ̀ta anẹ́kùnmọ̀ ẹ̀dókò rẹ̀ súnà ẹlẹ́ẹ̀kejì náà ni pé àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà tí wọ́n bá ti ní àjòkò aláǹfààní àlejò nínú àlejò àmọ́ bẹ́ẹ̀ tó ń tàn wá ní pé ẹjòkò inú òṣèṣì ànẹ́bí lọ́wọ́ èyí fẹ́ gbéra rẹ̀ gà ẹ̀wù lọ́dọ̀ ọmọ rẹ̀ lọ́dọ̀ ọkọ ọmọ rẹ̀ tọ́ba ti pẹ́ lómi ni lónìí ó gbé ah ìwọ̀n á lọ ọ̀dọ̀ ọkọ ọmọ mi ìyàwó ọmọ mi yóò wá jẹ́ máa ń jọ máa ń débága títà lórí ọmọ ọmọ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ pé wọ́n ká lọ́kùnrin ẹjọ́ kò sáyé yẹn ni kèé fún lọ pàdé bẹ́ẹ̀ sì ni lọ lọ pàdé sọ pé ẹjọ́ kò sínú àlẹ́bí ni pé ẹni yóò tó bá wọ abẹ́ẹ̀ kọ́ya lọ wáyé tí ó ti sí ìdán fún rẹ̀ gbogbo ẹni yóò ti bá wá káwọn yóò dìde kó tó rí pé ń bọ̀ sálọ wáyé tó jókòó sí inú lẹ́bi rẹ̀ fani ẹ̀sán bá wọ ọ̀kà àdàrú nínú iná lọ wáyé tó dé sínú lẹ́mọ́ ẹ̀ o. àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ jókòó láàrin wọn ó fi ìyàwó sọ́sùn ọ̀pọ̀pọ̀ sọ́sùn ọwọ́ á wọn gbọ́ wọ́n sọ ọ́ tán ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ǹjẹ́ ìwádìí ń sọ fún yín ihun tó ṣe pé tẹ̀ bá ti ń ṣe ó lóore fún yín ju tẹ̀ ń bèèrè yẹn lọ wọ́n ní sọ̀rọ̀ ìṣẹ̀ ọlọ́run sọ fún wa ànábì Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ sàlàyé fún wọn nípa pé ìdá àkọ́sùmọ̀ àmọ́jọ padà jẹ́ àkọ́mà tẹ́ bá ti mú nǹkan àbùsùn yín à ń tò ká bèrè lọ́ha àwùbá àwọn ẹ̀lẹ́tẹ̀ ẹ sọ gbólóhùn lọ́hàkùbá ọlọ́hàkùbá ọlọ́hàkùbá ọlọ́hàkùbá ẹ yóò pé ọgbọ̀n àti mẹ́rin ọgbọ̀n àti mẹ́rin wàtúntàbí ha sàlàdà wà sàlàdé ẹ tún sọ gbólóhùn subhanallah subhanallah subhanallah ọgbọ̀n àti mẹ́ta bákan náà kẹwàá sọ gbólóhùn alihamdulilayi alihamdulilayi alihamdulilayi salata wa salate ọgbọ̀n àti mẹ́ta. Àlẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé ọwọ́ ọ̀kọ́yẹ̀wò lákùnmá nínú ọ̀jẹ̀ ni. Ó lóore fún yín ìjọba ọ̀dọ̀ sẹ́yìn léèrè lọ. Kílẹ̀ tó àfi lọ mọ́ àdìsí wa, wọ́n wá ní àfa wa Ali, ọ wá sọ nípa ayé àdìsí pé máa tààrọ̀ tòrò mọ́ńdò sẹ̀mí tòrò bí wọ́n sọ olùdarí sọ̀rọ̀ náà ní ọ̀sán láti gbà mo ti gbọ́ ẹ̀ látọ̀dọ̀ sí ọ̀rọ̀ nǹkan yẹn lẹ̀. gbogbo ọgbà yóò ti bá ti fẹ́ sùn. ìgbọ́dọ̀ má ti. àwa mùsùlùmí náà ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́. pẹ́tọ́ ọba fẹ́ sùn lálẹ́. ewu sọ pé wọn lọ ọgbọ́ tààtì fọ́. subhanallah tààtì tẹ́rì. alihamdulilayi tààtì tẹ́rì nínú ìgbà wa ni kò sí ìtòwòsí tààtì fọ́ táwọn kan bẹ̀ nípa àbálẹ́ ẹgbẹ́ àjú àjú ha èyí tó bá wù nínú lọ́jẹ́ nínú lọ́jẹ́ ẹ̀ta ní kẹsẹ̀ ní arúgbó àpàtàlà àti ẹ̀ta tẹ̀sẹ̀ ní ọgbọ̀n àti mẹ́rin kẹsẹ̀ méjì yókù ní ọgbọ̀n àti mẹ́ta gbogbo ọ̀padà máa lọ sí ọgọ́rùn òun ní lílá ìlà ìlàlá òun parí lẹ́gbẹ́ bí ìta náà ti lẹ́yìn o ọkẹ́ sọ pé subhanallah tàbí tí àti tàbí fọ́ọ̀lù tẹ́lẹ̀ tọ́pẹ́ ìṣẹ̀ṣẹ̀ òun tàbí fọ́ àwọn yòókù ọ̀jẹ̀ tàbí tẹ́lẹ̀ tọ́bẹ̀ ṣe mú alihamdulilá ní sáájú fọ́ àwọn yóò kọjá ta ẹni kàyọ sẹ́yìn kò sí ìtọ́ tó wá sí sáájú nínú gbogbo ẹ̀ tó ti sáájú. àfa wa áńtì sáyẹn ti sọ̀rọ̀ yìí fún ó ní pé láti gbà tóun ti gbọ́ ẹ̀ lọ́dọ̀ oṣù ọlọ́run òun ò fi ilẹ̀ mọ́tò wẹ̀ lọ́nà náà. wọ́n wá bù pé èrè áli káàtà yóò mọ̀ sí pẹ́yìn. ọjọ́ sí pẹ́yìn nǹkan. inu àwọn ogun tí alì jà ó tóbi lásìkò rẹ̀ tí wọ́n jà òun náà ni ogun Spain àti ogun gẹ́sọ́ọ̀tì Germany ogun méjèèjì ọ̀nàgbàrà ọ̀pọ̀ ogun tó lẹ́ni ọmọ àbíyá nìbẹ̀ ọjọ́ ogun yẹn náà ọdún ẹjú ó ní ọjọ́ ogun yẹn náà kò tún sí ànàjáàdú fi tèbà àìsàlámù ọní ọ̀la lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn aṣáájú wa lọ́wọ́ títà ọ̀sáájú ànẹ́rì ọmọ àwọn pípọ́ náà tó kéré wà láì òun ló ti òun lọ́rùn ẹ gbogbo ojúkójú òun lọ́rùn ẹ gbogbo ẹni tó bá fẹ́ máa ṣe kéèta gbogbo ẹni tí bá ń bínú rẹ àwọn nǹkan bí ẹni tí mùsùlùmí ti tagbára lọ ṣùgbọ́n ọmọ alẹ́nu lásán ọ̀lẹ́ ọ̀sọ̀mọ̀ ọ̀sẹ̀ dáhùn pọ̀ sí àbíkọ̀kọ̀ tó lọ òkè àwọn ọjọ́ nìkan jẹ́ pé jẹ̀lúbáàbù rẹ̀ ń wọlé ní àwọn ẹni tó oní tó lóhun lágbára yóò sì máa bára rẹ̀ nípa pé àsọ̀lẹ̀ lè ní yọ́mọ̀ wá rí o bí alágbára ìwọ òsì ní màfún ọlágbára kẹta ó ń tí ọlọ́run ọba ló ti fún wa ní àìsí ara yẹn ṣùgbọ́n tara wa lò ó bí àlò kìtàkìtà wọn fẹ́ fọ̀ ń gbòòrò lásán ni tá a bá dé tá a dààmú lọ tá a lọ tá gbé gbogbo ẹ lọ ọba dalẹ́ báyìí gidigidi kálukú sọ̀rọ̀ láàyè yẹn subhanallah subhanallah subhanallah. ọgbà àti mẹ́ta làbọ́gbà àti mẹ́rin ọgbà àti mẹ́ta làbọ́gbà àti mẹ́rin. Allahu akbar Allahu akbar Allahu akbar ọgbà àti mẹ́ta tàbí ọgbà àti mẹ́rin. Sọ́ọ̀sì kan ọgbà àti mẹ́rin àwọn méjì ló kù ní ọgbà mẹ́ta ọba ṣùgbọ́n àti bẹ́ẹ̀ tó ń pè sí fẹ́ẹ̀rẹ̀ ọlọ́run tó bá jẹ́ pé yóò ti mú àwọn ìṣọ́kẹ́ wá àwọn olùsọ tó ṣe pé kìí sí èèyàn níwọ̀n àwọn aláìka ni wọ́n máa sọ sílé mọ́ni ó tún máa wá bẹ̀ lábẹ́ kó ń ṣe jọsìn lójú ohun tó dúwà yìí láwọn orin tààrí látọ̀dọ̀ sọ́láfù wa ní ìkẹ́ ọlọ́run ọlọ́run ọmọ ká gbogbo ọlápapọ̀ bákan náà ìyá wa ń mú àbí ìbá àwọn náà sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tó ń sọ bá níbi àwọn ọmọ sọ́ọ́dà sọ́dọ̀m sọ wọ́n ló ń sọ náà sọ báyìí pé mọ̀nrọ́kà arúgbà rọ̀kà á ti kọ́bùlà tó borí wọ́n arúgbà àbàdá hàtọ̀ mọ̀nrọ́ wa zọ̀wọ̀dẹ́lá láhùmáhù alànà ẹni yóò sọ wá pé kó tó kí òun zọ́ọ̀ ìran àyílà ó kí ní fúlára ká mẹ́rin ó tún kí ìran àyílà tá ó tún kí ní fúlára ká mẹ́rin ìwé ẹni bẹ́ẹ̀ ẹrẹ rẹ ọlọ́run ọba ti ṣe é léèwọ̀ fún náà ẹrẹ ọlọ́run ọba ti ṣe é léèwọ̀ fún iná láti jó yẹn pé ní òní ẹrẹ lọ́wọ́ wọ́n ni pé àdébì ìyàwó ọmọ tọ́jú ìyàwó ọmọ Muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ̀ báyìí pé sẹ́ni ní ọ̀rọ̀ sórí sọ̀tọ̀ láti gba àwọn ti gbọ́ látọ̀dọ̀ ti ọlọ́run ní ìgbéráka lẹ́yìn ìjúlẹ̀ o síwájú kí n tó kí ló èyí ṣe bá tó kí ló ìgbà nítorí náà bí ti ń ṣe é nù láti gba àwọn ti gbọ́ látọ̀dọ̀ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àmìnẹ̀jáàtú fi ìgbà ìsàlẹ̀ ìyege wa lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn aṣáájú wa lọ́wọ́ tí sàmùsàn lé àmìnẹ́bí sallallahu alaihi wasallam afáàbùdá ni wọ́n sàwọ́n ti wọ́n sọ̀rọ̀ ìfún wa pé ó ń ṣe ọlọ́run ọba nínú ẹni tó ṣe pé àlẹ́lì máa ń wò láwòdúnwò ní àdúrà ní mọ̀sùlùmí jẹ́ torí pé ọlọ́run ọba da sí ẹsẹ̀ rẹ̀ kéré ẹsẹ̀ rẹ̀ kéré gan-an nígbà tí àwọn èèyàn wọn fi ń ṣe yẹ̀yẹ́ wọn fẹsẹ̀ yẹ kéré ó kéré lẹ́sẹ̀ wọ́n ṣe ọlọ́run ọba wọn gbọ́n àbá àbúlá ní mọ̀sùlùmí ó dùn nínú ìpè bó ṣe kéré yẹn o bẹ́ẹ̀ náà ni àlùjànnà ni ó ṣe mọ̀ pé yẹn fẹ́ nínú àlùjànnà. àwọn ọlọ́run mọ̀ sí tìtì ní òun tún ju àwọn àbílá ìtàkùn yòókù lọ ẹgbẹ́ bàbá àwọn àbílá yòókù àbílá ìtàn àbílá ìtàn àbáńs àbílá ìtàn ọmọ àbílá ìtàn sùmẹ́yìn gbogbo àbílá ìtàn ẹ̀yà máa ń pè wọ́n ní àrùbá tó lè àbá àwọn àbúláì mẹ́rẹ̀ẹ̀rin kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé torí àwọn sàádé àwọn bàbá wọn sàádé làwọn náà àbúláì bọ́nà ọmọ àbúláì bọ́nà zubair àbúláì bọ́nà amúlù bọ́nà àn àbúláì bọ́nà àpá àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn látara fáwọn bàbá wọn jẹ́ sàádé wọn máa ń pè wọn ní àlẹ́ àbádínátú àlẹ́ àbá àwọn àbúláì mẹ́rin kò àbúláì mẹ́rin tí wọ́n bá ń bí ọ́ níbi eré yẹn tó bẹ́ẹ̀ ó ti ṣì inú o tó bẹ́ẹ̀ ṣe bí ó ti ṣì inú o ọ̀rẹ́ yẹn nípa ọ̀gbọ́dọ̀ fi sí torí pé bàbá tiẹ̀ èfè rí ni Abdullahi olùmọ̀sánwọ̀dì á sọ pé ọ̀dí ọ̀gbọ́ọ̀hún àlèkò ṣùgbọ́n àwọn yòókù yẹn ọ̀dí ọ̀gbọ́ọ̀hún àlèkò mà ọ̀dí ọ̀gbọ́ọ̀hún àlèkò mà ní pé báwọn bọ́ bá yọ sí bàbá àti sáyé o àtọ̀rọ̀mọ́ Abdullahi olùmọ̀sánwọ̀dì wọ́n sọ fún wa onígbé wọn ká ẹni yòówù nínú yín tó bá fẹ́ ṣe súnà tó wọ́n fún wọn fẹ́ ṣe súnà súnà wù mí ṣe àlìyẹ sánà bí wọn pàdé máa ẹni wọn bá ti kú ìyá yìí kó ṣe súnà rẹ̀ ta ló ń tọ̀hún ó ní pé torí pé ìnàlẹ̀ háyá làtúrò máa nà lẹ́yìn ìfìlà ẹni tí ń bẹ láyé àdéhùn tí kú lórí ẹ̀ láti ìlà àyè ìjọba ọlọ́dà máa jọra àdánwò sáfù máa fi gbé àdánwò tó lágbára tí ó gba islam ọ̀rọ̀ láti máa gbé kó wá o. ẹ̀yẹ́ ẹ̀yẹ́ rí pọ̀lá àwọn èèyàn rí àdánwò wọ́n rọ́wọ́ ni wọ́n kó ní ìsìlámù wọ́n sì fi lọ bọ́lọ wọn gbàgbẹ́ ọlọ́run dákun má sì àdánwò láti kó ní ìsìlámù má sì ń fún wa o tó bá ṣe fún wa èyí tí ó tún mú ìgbàgbọ́ wa lé sí tí ó tún mú ìgbàgbọ́ wa dúró pé tá a bá ní kọ́má ṣàdéhùn fún wa ajé tó ń dáhùn sọ ní pé kọ́má ṣe wá mùsùlùmí tó péye torí pàtàkì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ashaddu an-nasi bala'an al-anbiya ẹni tó lè jù ládéhùn àwọn àlejò ọlọ́run tó ń mọ̀lẹ̀ amúsáì fàyà amúsáì lẹ́yìn náà ẹni gbogbo ẹni ọba fẹ́ òkú wọn ìyàwó òkú wọn kódà àwọn òbí ó kú mọ lásìkò tó lérò àsìkò tí ó lé ọlọ́run yóò wá fi mìíràn wò dúkìá rẹ̀ yóò lọlẹ̀ yóò bọ́ fún ọ ìwọ̀n tí ń dún ọnú yóò jẹ́ bàdújẹ́ wá ọlọ́run fẹ́ fi mìíràn wò ni tó gbogbo ìgbàgbọ́ òdodo ṣe rí nu tó bá jẹ́ pé mùnẹ́bí kìnìún bẹ́ẹ̀ ló ti sá lọ pé ẹ́ wọ́n ẹgbẹ́ ìsìlámù yìí ní bá ń ṣe sí ìrírá lẹ́wọ̀ ìbáta ẹnu kí n sílẹ̀ ni ṣùgbọ́n yóò tún dó yóò tún mì yóò tún dó ṣùgbọ́n ẹni ọba jẹ́ fèfè tàbọ̀ jẹ́ mọ̀nàfíkì tádé ọba dé bọ́ọ̀mù yóò fà yóò fà tún lójijì ni tọ́ba fà tún báyìí o tún padà mọ́ láíláí tó jẹ́ bá máa bẹ náà pé àdéhùn tó ń bá jogún fún wa èyí tí ó mú ẹsẹ̀ wọn tó ń rẹ́sùn ọ̀sẹ̀ ti àkùdà àmánà àǹsọ̀rìnà alẹ́ nìkan òmìnira ọlọ́dà kò fẹsẹ̀ wá rírẹ́ kó o ní gbogbo ọ̀dọ̀ àwọn ìjọ kèfèrí pátápátá àfa abúlájọ wọn sọ̀rọ̀ ó ní pé torí pé ìnàlẹ̀ háyà dáàtò mọ̀nà àlẹ́ ìhèrè fitna tẹ bá lẹ fẹ́ ṣe súnà àwọn tó ti kú ni ẹ ṣe súnà wọn tọ̀rẹ́ di àjẹwò àwọn ọmọ sí ní àwọn làwọn ló ti kú muhammadin sallallahu alaihi wasallam àbá àgbàdo mọ̀ ṣẹ́bi sọ fún wa ó ní bí àwọn yẹn làwọn sàbí àmẹ́bí àwọn ni ẹ tẹ̀lé súnà tí wọ́n ń lò nígbà tí ọ̀sán náà bí láyé mọ́ bó làwọn ṣe láyé orí pa wọn ni ẹ tẹ̀lé orí pa wọn ni ẹ tẹ̀lé ẹ̀rọ fẹ́ là ànẹ̀jáàdú fífi báyà sàlà àkọlé tàn tí ti yẹ o ọ̀ní ọ̀la páyege láyé àti ọ̀gbọ́dọ̀ àlùfíàmà ọ̀sọ́ ní àbáyọ lórí ẹ̀ àfikà tẹ̀lé àwọn báwọn sàbí ti tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kánú afdala alẹ́ ní wọ́n máa abúlé wọn sì ti sọ fún wa ó ní pé torí káwọn ni wọ́n lọ́lá jù nínú ẹ̀sìn àwọn àlè ń mọ àlẹ́bì àwọn ni wọ́n lọ́lá jù tọ́lọ́lọ́ tún táwọn sàbí àlẹ́bì wọ́n láì kò sí tọ́ọ̀ bá ń sọ nípa àwọn ìmáàmù Málíkì ìmáàmù àbúrò àyíká ìmáàmù ìsáfì tọ́ọ̀ ń gbọ́lá fún wọn tó ń kẹ́kẹ̀ẹ́ rẹ wá tí wọ́n bẹ̀rẹ̀ ṣe dápọ̀ mẹ́rin àwọn sáré ó ti gbé gbogbo wọn. àjàlẹ̀ fún wọn kọjá mórí kẹ̀kẹ́. sáré ànẹ́bí la pè sáré ọ̀lẹ́nu wọn ọ̀lẹ́nu wọn ó lórí dákẹ́kẹ́ ní olóòtú wa ọ̀lẹ́nu wọn èpè pọ́kẹ̀ yìí ó sì sùn ó lórí dákẹ́kẹ́ ní olóòtú wa lọ. lóbi jẹ́ ká nẹ́bí àwọn pé bá a bá la nẹ́sìtì ẹ̀sì ní ohun tó kókè wúdù ihun táwọn bá lé tí ò ju wúdù lọ ó lo orí lọ́dọ̀ ọlọ́run bá lè ti wà lọ sọ́tà gbogbo fìtẹ̀fìtẹ̀rẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ máa dé àbẹ̀wò àlọ́gbọ́dọ̀ wà tọ́wọ́ bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀rẹ̀ ààrẹ jẹ́ ni o nínú tẹ̀mí nínú ìwàsí nínú ìjọsìn nínú ìsẹ̀mí ayé nínú ọgbọ́n fẹ́ẹ́ sọ̀sẹ̀lú tọ́wọ́ bẹ́ẹ̀ ti ṣe bí wọ́n kọ́ ó lè máa dùn lónìí tó bá di ọ̀la yóò kò fún ọ àbẹ̀lẹ̀ ọ̀kan máa wá lóko bẹ́ẹ̀ lọ́kọ̀ ọ̀kan wá o àbá ọ̀dájú wọn sọ pé àbámu àákùnrin òbàdì àwọn ìbáwẹ́ tá à ń wí ọkàn wọn lọ́rọ̀ jù táàpì ọkàn èèyàn rọ̀ fún ìjọsìn àwọn ni wọ́n a mọ́kọ̀ àkínní mà tá a bá ń sọ fáwọn ọ̀kẹ́ ń bẹ tí wọ́n ní mà ìmọ̀ wọn jídò wọ́n wọ ìmọ̀ wọn ìmọ̀ wọn ṣáàfihàn fún wọ́n wọ́n ìmọ̀ ìmọ̀ ìmọ̀mù Málìkì fọ́ wọ́n wọ́n ìmọ̀ ṣéhùn náà sí àgbáyé ẹ̀ẹ́dẹ́wọ̀n wọ́n wọ́n ìgbó tọba ti gbọ́ sàbí ànábì àwọn sàbí tàwé sàbí ẹgbẹ́ wọn náà ní sọ pé wà á mọ́kọ̀ ha èdè ha àwọn oníwèé ẹ̀rẹ̀ àwọn léèmọ̀ títẹ́títẹ́ ohun tí ò yẹ ká múra sí kókókó àwọn ni àwọn lónìí àìsí mọ̀ ẹ̀wà léèmọ̀ àwọn tẹ́ ń wò máa nímọ̀ ọmọ tí wù ní àìsí mọ̀ tiwa ọ̀hẹ̀wà léèmọ̀ ìwọ̀n tó yá múra sí àmúra sí èyí tẹ́ ẹ̀kọ́ yá fọwọ́ jẹ́ fún mú làgbé lórí La, la, la, la, la, la, la, la, láhẹ̀rìmọ̀ látàǹgà kí ló fà àìmọ̀kẹ́ tí wá lè ṣùgbọ́n wọn tí wọ́n àkọlù ha tàkàlùfà wọ́n kéré ní ẹjọ́ máa gbé kọ́ra wọn lọ́rùn ohun tí ò yẹ wọ́n gbé kọ́ra wọn lọ́rùn ohun tí ò yẹ wọ́n gbé kọ́ra wọn lọ́rùn àwọn kéré jù mẹ́. ìwọ́n tí ẹni ìsìnkú tó jáde olè máa fẹ́ ah, bàtà tí mo wọ̀ nítorí àwọn ènìyàn wọ̀ lóòjọ́ ọdún yìí ọdún ọmọdé yìí ó bàjẹ́ n ò rí rò rárá n ò rí rò rárá tí wọ́n bá tó wẹ̀yìn tó tó wẹ̀ tó pọ̀ jù wọ́n sọ lọ́wọ́ táàkù máa fi dèmí látara bàtà àfọwọ́ ọmọ ọmọ náà tọ̀ ṣé mọ́mọ́ kan lọ́kẹ̀ gbọ́ wípé inna adaba rabbika lawaqi dájúdájú ìyá ọlọ́run ọba rẹ̀ ó dájú ni yóò ṣẹlẹ̀ kàkàtẹ́ni tọ́ka ọmọ ti kà lójú àpá àwọn ọmọ ògùn kọ̀ọ̀kan òdìdí ọjọ́ mẹ́ta wọn ni pé ibi sùkú ló yẹ kí wọ́n fi ronú pé kí ní àdábà ọ́ ti ká ìyàwó akẹ́. àlàyé tí o ti pé lórí mi ní ọ̀sẹ̀lẹ̀ sí kí ní àdábà ọ́ bí ká ìyàwó akẹ́. a tún ká débẹ̀ àwọn tó máa fi kà á tún máa fi gbowó lọ́dọ̀ àwọn olówó. إن عذاب ربك لواقع ọjọ́ tẹ́ kú ogun wa ìyá ọlọ́run ọba rẹ fọ́n takínní yọ ṣẹlẹ̀ sí ọ ìtumọ̀ rẹ mú mọ̀ gbọ́ yé débẹ̀ ni lẹ́kún fi mú un pé ha ah! ìwọ́n lè rí padà ọjọ́ mẹ́ta wọ́n fi ó mọ̀ gbọ́dọ̀ sọ́ńtọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta ní sẹ́sẹ̀ sọ pé ń mọ́ gbọ́ ọlọ́ ẹnìkan ń ká létí ni pé ní àdáàbà ọlọ́pìtá làwọn àkẹ́ àìmọye nǹkan làwọn ti gbọ́ ẹlòmíì bóni ṣe bá ṣe kásùbà àtẹ lónìí kò ráàlì ló fi di kọ́dà yóò máa dún ohun sí i. yóò máa fi rí lùkọ̀lùkọ̀ lọ́mọ túmọ̀ wọ́n tó bá wa lásìkò wa yìí pọ̀ gà wọ́n lọ ọ̀pọ̀ gán ọ̀pọ̀ gan ọlọ́jàgúnlẹ̀ láyọ̀ ọlọ́jàgúnlẹ̀ láyọ̀ afọ abúlẹ́nu mọ̀ sọ pé ìyàkọ́rọ̀ ọmọ lọ èso bá tilẹ̀ rí ní sọ̀dọ̀lọ́ àlùwọ̀sọ́lẹ̀ wà ní ikọ́ ọmọ ti di ilẹ̀ ọlọ́run bá mọ̀ sa àwọn sàábé lẹ́tà kọ̀tàdéédé láti lè bá jẹ́ kí wọ́n kéjì ànẹ́bì tó bí jẹ́ kọ́wàlá jẹ́ sàábé ànẹ́bì ọ̀ọ́ ẹmájà pa ọ́ tara jẹ wọ́n ti gbẹ̀gbẹ́ ìsìlámù ti pẹ́ ọmọ tàbí ẹ̀dá pé wọ́n sọ ayé àkùrá ní kalẹ̀ bá nẹ́bí. wọ́n tẹ̀lé sí báyìí ló wọ́n lu kọ́lá mi wà máa yẹ sùn. bí jìbìrì ṣe ń kà òun náà ń kà tẹ́lẹ̀ àwọn ọgbọ́n jìbìrì ohun ànẹ́bí wọ́n ń gbọ́. bá nẹ́bí wá ṣe kà á tẹ́ tí wọ́n rí pé ìwádìí rẹ̀ kú jìbìrì ti lọ wọ́n tún kà lọ́pọlọ wọ́n sì rí kà sọ́wọ́ lè ṣe bẹ́ẹ̀ lónìí. àlejò ọkẹ wọn kẹsàn kùránì kalẹ̀ fún tẹ́ bóò ní kùránì tí wọ́n sọ kalẹ̀ áà ó ti lọ tipẹ́ á kẹ̀ máa bíra wa ni pé bàbá mi tẹ́ ẹ́ ti ayẹyẹ ọ̀kẹ́lẹ́ lè mẹ́rẹ́ tí orí ìtòrẹ́jọ ọwọ́ parí o ètùnú lásán lèmi gbọ́ ìdímọ̀ gbogbo yòókù ìdí èrí ilẹ̀ àwọn sáájú àlẹ́bí làpẹ́ kọ́lọ̀ kó bá yọ sí gbogbo alápapọ̀. ànàjáàtú fíftì báyìí máa ń fíftì báyìí sọ̀rọ̀. tá a bá fẹ́ la àwọn tá a tẹ̀lé lò ọ̀kan nínú wọn ni wọ́n sọ̀rọ̀ yìí fún wa àfa àbúláyé náà máa sọ̀rọ̀ jù. bákan náà wà ní ọ̀gá máa ti dín ní ọlọ́run bá gbá àwọn tàbí dìde láti lè bá àjẹpẹ́ tí wọ́n gbé ẹ̀sìn yìí wọ́n gbèrò yìí àwọn ni wọ́n gbèrò fún wa gbogbo àwọn tó jọmọ lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá tó ti lọ àwọn tí wọn àwọn ọ̀rọ̀ ànẹ́bí wọn wọn ò rí ìdè mọ́lẹ̀ àti ìtàlẹ́bí pọ́ wọ́n sì gbé e sórí kódà nínú àwọn àdíṣe pé ó lé péjì mẹ́jọ àdíṣe yọ̀kan àdíṣe tẹ̀lé ẹ̀fù àdíṣe wọn tẹ́ pé wọ́n fi parọ́ sinimá ìyàwó ó lé péjì mẹ́fà nínú sọ ìbùkọ́rẹ́ àti Muslim àdìsí kábùnù malik sọ́lọ́wọ́n bá mi sọ nípa ayé ọyọ́ ìdàdí náà mọ́nu tẹ́kùn lọ́wọ́ àwọ̀kùnù máa sọ nìkí ẹ̀yin tẹ́ páyọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ nígbàgbọ́ rẹ páyọ̀ lọ́wọ́ bá ti máa pẹ̀lú àwọn sọ epo wọn sòdodo ìjódodo kábùnù malik tó sàlàyé bó ti ṣẹlẹ̀ àdìsí yẹn lé ó lé ní péjì márùn gbogbo ẹ̀ ló wọ́n pè é sórí àdìsí ẹ̀yọ̀ kan tó bẹ jẹ́ pàwọ́lá pẹ̀lú wọn sánẹ́bí ọ̀sọ́ gan asọ̀kọ́sọ. fáàrí fún láhùn fánilahùn abúlé mọ̀ sọ̀rọ̀ pé ẹ mọ̀ wọn o ẹ pàtàkì wọn o ẹ sì mọ̀ fún wọn pàtàkì ẹ gbọ́dọ̀ mọ̀ fún wọn pàtàkì. àwọn táwọn yìí wọ́n tẹ̀lé ọ̀hún alẹ́ àfárí hẹ́m ẹ tẹ̀lé wọn lórí orí pátá wọn lẹ́sẹ̀ ta ni wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé àlejò Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n fi náà lọ́nà bá fi lọ́rọ́ bí ọlọ́run àníhàn ọ̀rọ̀ dùn àn tani ó sọ bẹ́ẹ̀ bá wa lónìí pé wọ́n bí ọlọ́run àǹkà tàbí wọ́n bí ọlọ́run àǹkì tani ó sọ bẹ́ẹ̀ fún wa. àwọn ọwọ́ tẹ́lẹ̀ mi ń pàjẹ́ òun láàrin ara wọn lọ́dọ̀ àwọn òun ṣewúṣewú nù pé má wulẹ̀ kí wọn mọ́ àti gbà wọn rẹ láì fi kì kó tó dá ilà ti kí lẹ̀ òun ní kò bá bàtí kò kì náà ọlọ́run ọba yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sí ọlọ́run ló sì fún ọ. fàyín náà ń kánú alálẹ́ ó dàbí mọ̀tàkì àwọn táwọn yìí àwọn ni wọ́n wà lójú ọ̀dẹ̀ tó dúró déédéé inú ìgbọ́ta tó dà fẹ́ tí àfáwà inú kọ́ yóò dàrú yíyá tí wọ́n ṣe ìdíkẹ́rí ojú orí one fifty nine lọ́wọ́ àfáwà sani basiri àwọn náà já sí ọ̀rọ̀ yìí wọ́n ní pé asúnnà tó ìwọ̀n tá à ń pè sunna nábì

ìwọ̀n bí èsè rùpọ̀ ìwò orí ni àwọn kan bẹ́ẹ̀ lè pé àwọn pé ní inú pọ̀ tí wọn. àṣẹ èso òun ní kan máa wo pé ibi iná ẹ̀yìn rùpọ̀ tó bá jọra tó sún sóra gbogbo rí àṣẹ èso ni àṣẹ èso ni tí wọ́n bá ń sọ pé irùngbọ̀n gbogbo wa náà la mọ̀ àdámọ́ bẹ́ẹ̀ fún wa àdámọ́ bẹ́ẹ̀ fún wa tó ọ̀bá wá mọ̀. èrè lọ́dọ̀ ẹni ọmọ kọ́ má bàa ṣàṣejù lórí rẹ̀. àwọn asálùfà ti sọ pé fàṣbírù alẹ́ ìhà rahimakumọ̀ lọ. súnà dáhùn yẹn ẹsẹ̀ sùúrù lórí ni o. ọlọ́run bó bá ń kẹ́yìn sùúrù ni ẹ ṣe lórí ẹ̀. فإن أهل السنة كانوا أقل الناس فيما مضى torí pé àwọn tí wọ́n láwọn fẹ́ máa tẹ̀lé orí pa nẹ́bì sallallahu alaihi wasallam nínú àwọn tó ti lọ wọ́n kéré jọjọ wọ́n kéré jọjọ afẹ́nù bá tó pé tá à ń sọ̀rọ̀ rẹ̀ ni ìyá rẹ̀ umu salama ẹrú umu salama ni ìyàwó umu salama ẹrú rẹ̀ ló bí afẹ́nù lè bá sẹ́rí afẹ́nù bá sẹ́rí àwọn ìyàwó ànẹ́bì ló òun ni wọ́n ń sàlàyé fún wa pé ẹ ṣe sùúrù lórí súnà nẹ́bí ni o torí pé súnà tẹ́ ń wò yẹn àwọn nínú àwọn tó ti lọ ṣáájú wọn kéré jọjọ ń bẹ tí wọn lo súnà nẹ́bí àwọn olùmọ̀ súnà ti sọ mí ìwúnà yẹn àdìsílà torí àgbáyé ńgbà náà ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wà ní òkú ètò ìrí wọn èèyàn díẹ̀ lórí ìtàwọn yẹn ṣe lọ́wọ́lọ́wọ́ bákan náà wọ́n máa kọ́ lò náà sì fi máa bá kíyà àwọn tí wọ́n máa láwọn lò súnà ní kẹyìn ayé wọ́n tún kéré dandan wọ́n tún kéré dandan má lè wípé bá ti pọ̀ yí àti súnà o gbogbo pàdé máa ń sọ ohun a máa bẹ lọ́hùn pé kọ́lọ̀ jẹ́ àrí súnà sí ó àwọn tó ní súnmọ̀ ṣe ń mú wa làwọn tó ṣe pé bí à ń ṣe ń múra nígbà táwọn fi múra wọ́n ń jù wọ́n lóko yìí. a rí ìjòkó yìí tó ṣe pé nígbà tí ìlú yìí le nínú àwọn ọmọ hajj tó ṣe pé tẹ̀ àtẹ̀ àwọn máa jù wọ́n lóko yìí. a rí nínú àwọn tó wà ń jòkó yìí ṣe pé nígbà tí ìlú yìí le láwà ní lórí wọ́n máa jù wọ́n lóko ní pé èṣù èṣù ni wọ́n èṣù táwọn yẹn bá gúnlẹ̀ láyọ̀ wọ́n rí súnà ṣe jẹ̀wá yìí ìyá mi ẹlẹ́yà ni bàbá mi àfáà ni làwọn bí rí súnà ṣe o ọ̀rẹ́ mi àfáà lọ́pọ̀ jù nú ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ sọ àfáà o tó bá fẹ́ mọ̀ pé sojó ń súnà àbò ìjó ń súnà gba àwọn àyè àwọn bàyè sá gbàbẹ̀ lọ tó ṣe pé o ní jẹ́ àdúgbò ńlá kan ká máa sọ kò só gbogbo kò só ìwọ́n nìkan lórí ààrẹ mùsùlùmí kọ̀ọ̀tẹ́nì kejì rẹ ẹnì kejì tó bá wà báyìí ọjọ́ ọdún náà lẹ́jọ́ ríra ọgbà ní mùsùlùmí wà náà ẹnì kejì rẹ lẹ́yìn ọjọ́ ọdún ló ti bá dọ́ọ̀tì lọ ìwọ nìkan ló ríra rẹ tọ́ba wá rí súnà tó ń bẹ̀ yàn án sọ sùn léyìí ìmọ̀lẹ̀ kẹlẹ̀ tó wọ́n fi táwa yìí à ń fira wa mí ni àbá sádẹ́wò bá dé tí wọ́n kéde pé láǹtọ̀ lẹ́wọ́ àbẹ̀rù gbọ̀lẹ́ lẹ́ẹ̀kẹ́ ní kankan mọ́ wàdílá yà máa ta mú má sọ fún ọwọ́ àánú wọn o má yìí sọ bẹ́ẹ̀ o ọ̀gbọ́n yìí má yìí sọ bẹ́ẹ̀ tani wo ba dé nẹ́ẹ̀lì lóòótọ́ mọ tani ọ́ wú àyè tòmọ́tà dẹ́wọ̀ bá ti ṣe tí ọ̀rá ti dé kò sí tó lè fẹ́rẹ̀ tòmọ́tà dẹ́wọ̀ bá dé ọ wà mọ ààrẹ pé bí mo ṣe jẹ́ ni níbẹ̀ láti wá títí etí fún mi náà ṣe pẹ́ nígbà wọn fi ṣe yẹ́ẹ̀sì ò ṣe yẹ́ẹ̀sì ò lọ́yọ̀ state tó ṣe pé káàmpù wa ilé wọn ló káàmpù àtijọ́ yìí táwọn náà bá wọn dá sí nígbà náà àwọn ọmọ àjọ mọ ọdún àwọn ọmọ ọdún ní káàmpù akẹ́kọ̀ọ́ ń lọ àmọ́ ń bọ̀ èmi wọn fi jẹ àmì ìwà àwọn muslim ti bẹ́ẹ̀ abáfẹ́ nìkan ṣe máàmù wọ́n láti ìlú kan mo kó kọ́ bòlú yẹn láti báwọn sọ́jà àwọn sọ́jà ṣe kó hálẹ̀ bolẹ̀ ni pé gbogbo wọn bá wá ṣe wá ṣe wá àpèjọ ni wá ẹnà kó wọlé ẹ̀gá yìí wọ́n bá tó wọn wàláì láti ilé wọn ti tó wa. ṣùgbọ́n wà ní a máa bá wọn mọ wa. ta ni nílùú yìí kò sóńtọ̀ kò sóńtọ̀ abagbọ́lẹ̀ èmi àti sátẹ̀lẹ̀ yìí abagbọ́lẹ̀ àràtà àkọ́kọ́ ni pé ẹni á fi ṣe ìmáàmù wàlúùdá ò ti kó gbogbo lẹ̀ ọ̀sán tó dọ́gbọ́n mi kà á tí wọ́n lọ gbọ́ bí omi nígbà tó ṣe é tán lè mọ́ mú dà oníṣẹ́ ọkọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yòókùgbọ́ rẹ̀ tí ó tó mẹ́ta tèmi tí ń sáwádá gbogbo papọ̀ ní ọlá sí ní ọdún ní pé òun ní kòkò ní àbíbò láti pè tọ́lọ̀ ọba ló jẹ́ nínú àwọn ọ̀dọ́ tó ń ṣe ìfẹ́sìn òun ó a máa ń wá sẹ́ni kọ́ má bàa bọ̀ àwọn aláṣẹ gba ọ́fíìsì lọ pé atẹ́rìwé tí wọ́n sọ pé dá máa bọ̀ ìdí ni àwọn wáṣẹ́kì wọ́n kẹ́pẹ́ wá ni wọ́n ní àwọn aṣèjọba ti àwọn adé o wọ́n wá pè wá lé pé ẹ̀yin náà wá lọ́ọ́ ṣe yẹ́ńdò làwọn ewa ẹ̀ máa fi sí náà wá níbo bá ṣe pé bàbá jásò láàyè bàbá jásò láàyè pé gọ́ọ̀nà immediately gọ́ọ̀nà ni pé wọ́n pa ọmọ òun ni o bàbá dáàtì láì pè wá padà bí wọ́n ti bí gbogbo ẹ̀ tó ṣe wọlé ẹ̀ wọ́n bá ti fẹ́ dákẹ́ lójijì àwọn sì ti kó gbogbo bẹ́ẹ̀ mo fún yẹn wá láti ká mọ̀ pé súnmẹ̀ ń ṣe nítorí pa àlẹ́gbẹ̀ẹ́ ara wa ni táwọn àdánwò bá dé àwọn díẹ̀ ni wọ́n sọ fún bẹ́ẹ̀ ọlọ́mọ ìjà ara ní ọjọ́ bá ti láwọn lọ́wọ́ wa o à ń sọ fún wa kó o lè bá a mọ́ra rẹ kó o sì lè bá a múra ẹni tí ò ṣe kó lè múra láti jẹ́ pé kóhun ní ọmọ adé arínú adé kóhun nìkan ní fámìlì rẹ̀ ọ̀rẹ́ lọ́dá o níjọ ọba kú lóòótọ́ mọ̀ lọ́rẹ̀ fúnra rẹ̀ pàápàá jùlọ àwọn tá a gbéyàwó àwọn míì tó ṣe pé fámìlì míì òun nìkan lórí rẹ̀ ká máa ṣe gbìyànjú bó o láti pé méjì pé mẹ́ta pé mẹ́rin pé márùn pé mẹ́fà pé mẹ́wàá òun ní ọmọ mọ́rin lọ́wọ́ fún wa torí pa pọ̀ lójó jẹ́ pé tí àwọn wàhálà ẹ bá dé ọlọ́run ní a máa borí ẹ̀ ọlọ́run jẹ́ a máa borí ẹ̀ ni o. ọlọ́run jẹ́ wọn borí wa láíláí bákan bakana ọjọ́ ti lọ muhammadu sèré ó ní pé káàmù yàrá ọ̀nà ànáwọn látọ̀rí àwọn sàábì ànábì àwọn làwọn èèyàn rí tó wọ́n wà lójú ọ̀nà gbogbo ẹni bá ti yàtọ̀ sí wọn kò sí lójú ọ̀nà pàtàkì rí bẹ́ẹ̀ máa alẹ́ gbogbo ẹni bá ti wà lórí orí pa ànábì muhammadu òun ló wà lójú ọ̀nà o gbogbo ohun yóò tá a bá ń ṣe lónìí òun ni ọmọ òfin sọ́jọ́ tànẹ́bí sọ́jọ́ tàwọn tàbí tí ọ̀bá ẹtì ẹjọ́ má dára rẹ láàmú o nínú ìṣẹ́jú ànábì àwọn Muhammad sallallahu alaihi wasallam bàbá nàbí délu Madina nínú àwọn nǹkan tó ṣe ó ṣe mùhákọ̀ ó mú àwọn mùsùlùmí lọ́mọ ọ̀yá ará Madina àtàrà Mọ́kà ó ṣe wọ́n ní ikhwan ọmọ ya, ará mọ̀dínà kan ará mọ́kà kan àlàǹsọ́ àti mọ̀hájìr ó ṣe wọ́n bẹ́ẹ̀ tí wọ́n jọ ya ara wọn ìjẹ́ kí ọmọ yóò yí ni Okun ọmọ ìyá yẹn ti wà ọmọ ya yẹn tí ti kó lónìí ẹgbẹ́ ń wọ́n ìdè ń bẹ láwùjọ wa òṣèlú ní bẹ́ńtà yìí tí ń bọ̀ wá díẹ̀ díẹ̀ ẹ̀wù gbẹgbẹ́ ti pọ̀ ó ti gbọ́ ọ̀nà ọ̀kan wá o ṣùgbọ́n tí ọmọ ìyá rẹ̀ gbẹ́gbẹ́ mùsùlùmí wọ́n ní kínníkínní rẹ̀ nítorí wọn ayé sọ fẹ́ jẹ́ wà ní ọ̀daràn iwájú ó fi fún fọlọ́n babúra wọ̀n lọ́yọ̀ ọ̀daràn iwájú torí pé ọlọ́run ọba àlejò ọlá ọkẹ́ ní sọ àyàtọ̀ fún wa nù sọ́ọ̀tù sóràtù tàwùbá nípa pé ọ̀pọ̀lọpọ̀ nú wa lọ́jọ́ pé kúlí ń kárí àbá òkun wà àbìnà òkun wà ìkwánùkun wà àṣírọ́tùkun wà tìjàrọ́tùkun àti bẹ́ẹ̀ lọ ọlọ́run bá kálọ kálọ kálọ àhábà ilé ikú nínú ìwọ̀sùn àwọn nǹkan ẹlẹ́nífẹ̀ẹ́ sí jọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ. Sọ̀tà náà bá tù. Àtàyà ti ọ̀lọ́ ọ̀la. Ẹ máa ṣe lọ. Ẹ máa ṣe lọ. Àwọn olùmọ́dé pé áyà yẹn, òun ló jẹ́ kí á wò pé ó kún ọmọ ìyá nọ́ọ̀sì. Ó yí ju gbogbo ọmọ ìyá lọ. Ọlọ́run ọba náà fa gbogbo àwọn nǹkan yẹn. Ọ̀gbọ́n tó wípé ọmọ bàbá mi bàbá pa wá pọ̀ pé bàbá lójó bàbá wa ni ọmọ wa ọmọjọ ni wá ìrìn kan náà láti jọ wá mọ̀lẹ́bí kan náà jọ ni wá òun kan náà jọ dà wá pọ̀ òun lọ wá jọ jọ lójú ju ìwù tọ́nà ọba fi soyún pọ̀ àtòjútẹ̀ rẹ̀ lọ sí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rẹ́ ni o wọ́n lọ́yọ̀ ọ̀rẹ́ ni ẹwà owó mọ́sálásí wa ẹni tó jẹ́ màámu òun lè jẹ egbe ehe ẹni tó je dàdá ní tó ṣe kọ́mọ̀ ó lè jẹ ẹgbẹ́ bí ẹni tó tò lẹ́gbẹ̀ẹ́ dàdá ní lọ́tún òun lè jẹ ẹgbẹ́ sí ẹni tó tò lọ́tí òun lè jẹ ẹgbẹ́ dí àwọn tó si lẹ́gbẹ̀ẹ́ sí ẹ lọ lè jẹ i wọ́n bá fẹ́ ṣe kọ́mọ̀ wọ́n bá rí sí máa wò ó wọn nínú àwọn tí bẹ̀rẹ̀ yẹn ọmọ àwọn ọlọ́run níbi ọwá ìbá ní ọ̀sẹ̀ tiwa pẹ̀lú tiwa ìgbé ní ọyọ̀ ó já gbọ́dọ̀ àwọn kan pé ó mà ní máa ń mú ìgbé àgbẹ̀ lálẹ́ àlẹ́ ọ̀ ìgbé ní ọyọ̀ kù á ní ọ̀sẹ̀ tiwa kọ̀ ọ̀sẹ̀ ẹgbẹ́ kìíní kan ẹgbẹ́ hẹ́ nílò ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu dàdá ni ẹgbẹ́gbẹ́ bí ló ń ṣe ẹni wọ́n tẹ́gbẹ́ sí ó lè má sọ lẹ́nu ẹ̀mí ni wọn ti kó bá wọn pọ̀ jù wọ́n ti kó bá wọn pọ̀ jù ọgbọ́dọ̀ tún gbogbo àwọn ẹgbẹ́ abc tí mo sálẹ̀ lọ yẹn kí jẹ ni o lẹ́yìn kí láà jẹ kò sí wà lọ́ ìbò ọlọ́run ọlọ́run lọ tó níbí. ìdú lọ mú wa bọ́bá wà ilé ẹgbẹ́ o kò sí kò sí torí pé sọ bá fẹ́ ṣe táàbọ̀ pé ọ̀sẹ̀ tí ọlọ́run bá fẹ́ tóótọ́ ni pé kọ wà ní àwòsí kí gbogbo èèyàn sọ̀rọ̀ dáhùn sọ pé alhamdulillah I thank God I want to talk because of what I did Allah àbọ̀dà wọ́n ti wọ́n ti nìkan ẹ̀wọ̀n ló ti lò yóò kó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ bá sọ pé àwọn bá sọ kẹkẹ tó sọ pé àwọn lọ́wọ́ lọ sọ ó dà wọ́n ti dòkòdòkò ẹni tó ń fẹ́ gbọ́nù ṣùgbọ́n sọ pé àdébì sọ wọ́n tún ọ wò pé ẹ̀dá mi máa wo dòkòdò ẹ̀kọ́ máa gbọ́ àwọn àwọn ará òkè ọ̀yà ni lọ́kẹ̀ wá bí o. àárín kankan ṣe ń bẹ ìyájọ jẹun àbá ìyájọ jẹun jájá náà lọ mú kàlá ń bẹ. tọ́ba ti wá rí bẹ́ẹ̀ má bọ́mọ ìyá rẹ̀ jẹ́ má sì bara rẹ jẹ́ nítorí kí lọ jẹ ọgbọ́dọ̀ sọra fún méjèèjì yẹn ànàjáàtú fi máa dá sí ti báyìí sálọ tá a bá fẹ́ là àfi ká tẹ̀lé àwọn sálàfù wa ọ̀kan náà tàbí àníbẹ́ bá ní ẹ ń gbọ́ tani bí gẹ̀ẹ́sọ pé aláàlìjẹ́ ní ọwọlé ní ti ọwọlé aláàlìjẹ́ ní ọwọlé àti ìsọ́lọ́pàá lálàáfíà yìí tí ọ̀kan náà tàbí fi padà wọ́n pé mo fẹ́ mọ kí ní ṣe ṣe bá ó yí pé kò jí lóru òun lòun ó jí bátúbà òun ó múra òun ó kírun lóru kó o tẹ gbogbo òun ó tún gbáwẹ̀ òun ọ̀gbá kó tẹ̀ gágá ló fi padà wá dájọ́ gbogbo ọmọ ìyá ìwọ̀n bá wà ní pé àlébí ìsọjọ́ kẹgbẹ́ aráàlùjẹ́ náà wọlé òwòlọ́wọlé aráàlùjẹ́ náà wọlé òwòlọ́wọlé ó tún sọjọ́ náà jẹ́ wọ́n ló tún wọlé kí ló ń tẹ́ báyìí náà gbọ́n tí àlébí tọ́sọ̀ báyìí náà gbọ́n tẹ́niyẹ sọ ń tẹ́niyẹ sọ náà ni pé ìhun tí mo rí ni pé tí n bá fẹ́ sùn lálẹ́ gbogbo ẹni yòówù tó bá sẹ̀mí ń yà á fi ẹ̀. yìí sì ronú gbogbo ẹni yòówù wo ni wọ́n sẹ̀ yìí wà bó ní jẹ́wọ́ àbọ̀ ìjọba ẹ̀. yìí ní gbé kíní kẹ̀kà nípa ọmọ ìyá mi ní gbé sùn. tàbí ìyẹn òfin tí ìhun tó ń fẹ́ ni ó kéré lójú rẹ̀ ó gbọ́dọ̀ ànẹ́bí lọ ànẹ́bí ni pé òun ti ń ṣe náà sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ọ̀sán lọ́wọ́ títí ẹ̀ rí bẹ́ẹ̀ afáàlì sùnà ìdáhùn rẹ̀ ní pé kò rí bẹ́ẹ̀ ìyàwó ti bẹ lábẹ́ wa gan-an àníyàn owó ní wa pẹ̀lú wa àníyàn tí ò da lálẹ́ sí ọkọ wa sí ní bẹ fún wa pẹ̀lú rẹ̀ àníyàn fún ni kódà ń gọ gẹ́gẹ́ tó tún wọlé ẹlòmí ò tún máa bẹ lọ́wọ́ bá pé ọlọ́run dákun má jọkọ̀ mi ó lówó láyé o kí n ń gbọ́ nǹkan torí pé tó bẹ́ẹ̀ lọ́wọ́ eléyìí ikú ni nídìí ọ̀rọ̀ pé súnlẹ̀ súnlẹ̀ yìí mọ́ tó bá gbé ká máa jẹ bẹ́ẹ̀ kẹ́nẹ̀ ni alhamdulillah. Ah, ọjọ́ àwọn alùsùn eh, àkọ́kọ́ ọjọ́ wọn ọjọ́ wọn. bẹ́ẹ̀ náà wà lọkùnrin náà tóun ní ọ̀sán múra físáfísá ó gbé ní ọba dáwà sí ìyàwó kejì yìí lórí ibú ní ọjẹ́ díẹ̀ ó gbé súnà nẹ́bí yìí ẹni ọba dáwà ṣe ẹni ọba ní ọba ṣe kíní kẹ yóò sá máa rìn ó máa já gbogbo ẹ lẹ bàbá ṣe lójú wa yà ṣe lẹ́yìn wọn ni àbí ṣe bí ó ti ní ọṣẹ nù èsì bẹ́ẹ̀ èsì bẹ́ẹ̀ gbogbo nǹkan ni ló kó súnà sínú kí n ṣe kó rè súnà lórí ọwọ́ àgbèsínú pamọ́ gbogbo ẹ̀

ìwọ̀n tí wọ́n yí wọ́n gbajúmọ̀ bí àwọn Imam Malik Imam Shafi ni pé àwọn olùmọ̀ ni pé àwọn ọmọ kéwu wọn ni ò gbé ìmọ̀ wọn lárugẹ bí àwọn yòókù yẹn ṣùgbọ́n ẹni tó bá ti kéwu yọmọ ìtàlá ń pè ní àmì àwùjọ àyín yọmọ wọn ni pé Khamsun عليهم أصحاب محمد صلى الله عليه وسلم والتابعين بإحسان àwọn kan márùn kan làwọn sàábé àlẹ́bí wà lórí àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa gbọ́ àwọn mọ́ra àwọn náà tọ́ bá ti ń ṣe okú oríire alákọ̀ọ́kọ́ lùzúmù ìjàmáà ìyẹn wọ́n pẹ̀lú àwọn jàmáà mùsùlùmí ni o ẹgbẹ́ ọ̀gbọ́dọ̀ já o ẹgbẹ́ kẹ̀kẹ́ ọ̀gbọ́dọ̀ já ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀gbọ́dọ̀ já o ẹgbẹ́ tá a kó sínú ẹ̀sìn tá a fọ́ra wa yóò gbọ́dọ̀ já o mùsùlùmí mùsùlùmí kẹjọ máa gbádùgbò tí dáadáa bá dé kẹjọ dáadáa ọ̀pọ̀ nípa pé lùsùmù jẹ̀mọ́ àná o kẹsẹ̀ pé jẹ̀mọ́ ahẹ́ ọjọ́ ta fún gbogbo àwọn jẹ̀mọ́ yòókù lẹ́ àjọ bẹ̀rẹ̀lá mùsùlùmí tí tó fi padà rìn jọ pé lè yẹ se mùsùlùmí ẹ̀dí ìbá ti ṣe mùsùlùmí ẹ̀wọ̀n tí kò lábẹ́ bẹ̀rẹ̀lá yẹn ẹgbẹ́ yóò torí ó bí lọ́ndì sí mùsùlùm mùsùlùm lùsùmù ni jẹ̀mọ́ à nǹkan àkọ́kọ́ nìyẹn táwọn tálábù wa dúró lé lórí tí wọ́n lọ́ bọ́lọ́hùn ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ yẹ̀ kúrò lórí ẹ̀ àwọn tó yẹ̀ kúrò lórí ẹ̀ ni àwọn ọmọ àwárí àwọn tó yẹ kó lórí ẹni àwọn mọ̀tẹ́sílà àwọn tó yẹ kó lórí ẹni àwọn ṣíà ìwọ náà máa yẹ kó lórí ẹ̀ tó bẹ́ wọn pé ẹgbẹ́ rẹ̀ ni ẹgbẹ́ tí ó là gbogbo ẹgbẹ́ yòókù ìnẹlẹ̀ ọ̀tẹ́ ààrẹ jẹ ti ẹ̀rọ ń sọ òun kọ́ jamaatul wahida gbogbo àgbáyé iná ìlàjọ wa tá a bá ti ń tẹ̀lé kí lọ́lọ́wọ́n ọba wí kí lànàbí wí alamanajiman alamanajisala lórí ìlànà àwọn sálàfù wa àwọn sàbí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam wàhálà fáàmìlì àti wọn àgbọ́yé wọn nú ẹ̀sìn yìí bẹ́ẹ̀ lẹ́nu wọn ọ̀pọ̀lọpọ̀ wa láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà dé pé aṣọ wọn máa gbálẹ̀ lónìí á máa sọ̀tọ̀ kú sọ ó sì lọ rẹ mẹ́hẹ o ọ mẹ́hẹ gidi bàjẹ́ ọ mẹ́hẹ gan o à ń rí nínú àwọn bọ́dà náà lónìí tí ó tún pẹ̀lú ìfẹ́ sọ ọ́ di nǹkan ní ọláyìí pé mi ń dọ́gbọ́n sí tèmi ìfẹ́ sọ ọ́ di nǹkan mi àyẹ̀ ah, máa ń fọgbọ́n ṣe gbogbo nǹkan ni ó ti múlé ju múlé kọ́ ní gbùgbọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ jọ wà bẹ́ẹ̀ àdẹ́bí ni pé ẹ̀dáríjì ẹ̀dáríjì ẹ̀dáríjì báyìí mú kankan pọ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kẹ̀ẹ́jì ìtìbà ẹ̀sùnà ká máa tẹ̀lé súnà nẹ́bí kí lànà bí sọ kí lànà kílà níbi sọ kílà níbi wí ọfẹ́ ṣe gẹ́gẹ́ kílà níbi ní a ṣe ń belé yìí bá a ṣe pẹrẹ lónìí bó lànà níbi ṣe ní a pè bó kílà níbi ní a ṣe tá a fẹ́ pa bó lónìí ṣe ní a ṣe tàbá fẹ́ lọ yìí ni ọ̀dọ̀ olóní àgbà lọ ọ̀dọ̀ olóní àgbà bọ̀ kí ni wọ́n ní àmà wí gbogbo àwọn kẹrẹ ọgbọ́dọ̀ máa tẹ̀lé tọba fẹ́ wà mọ́ ọ́rọ́ sílùmọ́ sáàjì nínú nǹkan tí àwọn súnà àwọn tó jẹ́ àwọn sálàfù wa tí wọ́n mójútó òun náà ni pé wọ́n ka mọ́sálásí kún bàjẹ́ eléyìí gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ ọjọ́ tó tẹ̀lé lẹ́ dáhùn ní eléyìí púpọ̀ mo rí wọn ní o kì í ṣe pé wọ́n wí wọ́n pé o ẹni tí ń gbìyànjú náà ọ̀pọ̀lọpọ̀ míì tó bá dé lálẹ́ yọ́kẹ́ sọlámà sọlámà lọ sàǹdà yóò di dídé ńlọ ọ̀pọ̀lọpọ̀ yóò tún bẹ̀rẹ̀ yóò tún di sọlámà lọ sàǹdà ẹbí di. ah ṣe ọlọ́run padà jẹ lọ táyà ń bẹ táyà ń bẹ ìwọ̀n mọ sọ lẹ́ẹ̀kan nù ìwọ̀n tó yẹ ká pàtàkì á pàtàkì ẹ̀ ìwọ̀n tí ò yẹ ká pàtàkì là ń pàtàkì. tọ́ ọ bá ṣe léyìn tán tọ́ ọ ráyè ṣe é ní dáadáa nínú kẹta àwọn sábàbù wa mójútó yìí pápá jùlọ ní àkọ́kọ́ àwọn ìwọ̀n yẹn. àwọn olùsúnnà ẹ̀jẹ̀ ń pọ̀ ó súnnà náà ni ó mú wá pé o lè jẹ́ pọ̀ ó ṣe rìn àjò o lè jẹ́ pọ̀ òjò dé o lè jẹ́ pọ̀ ẹjọ́ sùn ẹjọ́ sùn rẹ jẹ́ àrùnmọ́ lọ́wọ́ o lè jẹ́ pọ̀ súnnà ló máa wọ̀nyẹn wá ṣùgbọ́n ọ̀sẹ̀ wàá he súnà fúnra rẹ̀ wọ́n wàá sọ pé ojú ń súnà máa sẹ́yìn ààrẹ jẹ́ kí ló wá kó bọ́ mo tó kó bọ́ ààrẹ lọ́rùn rẹ̀ ló a gbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ pé a ah, pàtàkì mọ́sálásí gan nínú tẹ́tẹ́ àlọ́bí Muhammad sallallahu alaihi wasallam òun ni pé tó bá kọ́ dé láti rìn àjò wọ́n ní yóò dé sí mọ́sálásí sábà máa ń ṣe bẹ́ẹ̀ ìlú ba ìṣe bẹ́ẹ̀ yọ̀yàn náà fìlà ká méjì ẹlẹ́ẹ̀kẹrin tìláwàtú alùpùpù àwọn tó dáhùn sálápù àwọn a máa ka Kùránì dáadáa dáadáa ṣùgbọ́n wà lónìí ọ̀daràn lọ́pọ̀ jù nù wọn. mo tún tún sọ wọn ọ̀dà ìlọ́gbọ̀jù wa ká tún ríra wa bá ń sin súnà yìí àtúwá ń rí lónìí tá a ti wà nù súnà yìí látọdún máa ń lọ òkè àwọn Kùránì ìka àwọn aláǹsẹ súnà súnà wo làwọn àǹsẹ. àǹsẹ súnà o àwọn sọláfù wa tìlẹ́wọ́ pẹ̀lú kò hàn ọkọ̀ pàtàkì lọ́dọ̀ wọn tí wọ́n ti ń dé pè. èyí wọ́n máa gbé Kùránì lódì lódì wọn ọmọlá ọmọlá ọmọlá ọmọlá ọmọlá ọmọlá ọ̀ka tí gbogbo èèyàn gbọ́ ohun tó ń ká pọ̀ ń ká dáadáa ẹlòmí àti èrè sí ìtú ó dìgbà wọn bá tó fi ṣe ìmáàmù wọn gúbí àti ṣubú yìí àti ṣáì àti rí òjò wọn ṣàlàyé fún wa nìkan pé ẹnìkẹrin sọ́nà wọn bá fi ṣàánú rẹ̀ òun ni nkẹyìn ó tu láti rí lẹ́kọ̀ọ́ ìrún ọ̀sẹ́ ní máa ń kí gbogbo ìgbà bí màmú òtètè dénú wọn bá fi tíwájú níbi ìrún wọn gúrú ó sì kọ́ ọ́ bọ́ ìlú yìí náà ó gbé títí ọlọ́ọ̀hánúwà ọlọ́ọ̀kẹ́ ẹjẹ́ lómi ó tẹ́kọ̀ọ́ ẹjẹ́ lómi ó wájú ewu mi ìbẹ́ òkú ìjọ kejì ló kú léwu lọ́wọ́ bẹ̀rẹ̀ láti kọ́ ìdájú alíbà tààtà lọ́wọ́ bẹ̀rẹ̀ ó sì fi ajú sí àmà ọwọ́ ẹ̀jẹ̀ padà ó sì wá padà sínú ọ̀pọ̀lọpọ̀ wa inú wa là á sì ṣe súnẹ̀wọ̀ látọdún mẹ́wàá kò sí júṣe àmọ̀ lórí wa ẹni tó wà bẹ́ẹ̀ ìwíkúwì ìkákúkà níbẹ̀ lọ́pọ̀lọ rẹ̀ àwọn aláṣẹ súnà súnà wa mẹ́hẹ́ o àní tẹ̀wá o ọ̀lẹ́ òdodo là ń sọ fúnra wa o àwọn alùsúnà àwọn sọ́láfù wa fún èfi kùránì tẹ́lẹ̀ àfáwà ọ̀sán yín sọ fún wa o ẹlẹ́ẹ̀karùn-ún àlùjìyà fi hàn Khalid gbọ́dọ̀ Khalid olùwàlid ìbànújẹ́ ń bọ̀ fẹ́ kú pé ó sì lè jẹ́ pé orí ibùsùn òun ni kú wá wà á dé wá bá wọn ọfẹ́ tẹ́sójú ogun ni ìṣèkọ́ tẹ́lẹ̀ ní wàá máa ń jagun rẹ̀ ìṣèkọ́ tá yọ bẹ lójú ogun ni pé ẹ pa mí tẹ́lẹ̀ náà máa pa nìṣó yọ rẹ̀ yìn wọ́n ni ó jẹ́ kí ó mọ àbúkásí ó máa wò pé gẹ́gẹ́ báyìí lórí ṣe máa fi ń ṣáájú ogun nígbà tó kù díẹ̀ tí èkó láyé pàpàdé lẹ́gbàá ọ̀gá tó ṣe kóun lọ padà sẹ́kù níkẹyìn gbogbo àwọn méjèèjì bàbá lẹ́ni ní fún gbàtà lọ wọ́n padà gbógun yẹn lọ láti gbà náà àlébi máa fi ṣáájú ogun àbúrákẹ́ ọ̀já ti níyẹn fún mọ́rún náà balẹ̀ bí àbúrákẹ́ pé jẹ́ ajá rọ rẹ̀ àwọn èèyàn sọ pé ọ́ọ́lì fún wàlí ní bẹ́ẹ̀ ogun làáfin wíìn tá a bá lọ jagun táwọn yẹn bá bẹ̀rẹ̀ pé ṣé ọ́ọ́lì fún wàlí ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ àwọn aláṣẹ tọ́bẹ̀ ẹ̀ tìmẹ́lá jagun ṣé ọ́ọ́lì fún wàlí ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ àwọn aláṣẹ inú yẹn máa ń bí wọn òun kàtọ́ ọlọ́run ní jẹ́ àṣẹ́gun ọlọ́run ní jẹ́ àṣẹ́gun ọlọ́run ní jẹ́ àṣẹ́gun ó mọ̀ ògbó orí òye báyìí nínú sí àkọ́kọ́ tọwọ́kọ́ ṣe ni pé ó sọ nígbà kẹta ó gbé kúrò nígbà kejì ó gbé kúrò nígbà kejì ó gbé nígbà kẹta rárá ni wọ́n fi jagun yẹ̀rùmọ́ọ̀kù ogun yẹ̀rùmọ́ọ̀kù yẹn ló ti máa gbọ́ pé ó mọ̀ òun bẹ̀rẹ̀ ní nígbà ọlọ́run ọba sí gàgà ojú ogun fún ń sọ fún wọn pé ẹkún bíi ẹkún bíi àwọn ọ̀sán pọ̀ wá

gbogbo àwọn fìtàfìtà ń pọ̀ táwọn kan ń ṣe lónìí tó ṣe pé níkẹyìn wọ́n padà wá já tí wọ́n bá padà wá já jákújá wọn ti wá já ẹ̀sìn ìsìláàmù yìí gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́kùtù èyí ọba rí súnà máa tẹ́ láì ní gbọ́ àwọn ọ̀kan lẹ́nu pẹ̀lú ìbéèrè náà fi béèrè kì í ṣe pé ó máa wò pé àwọ̀ òun tẹ́ sọ kí lẹ́yìn wọ́n ti fún mi lẹ́rìí wọ́n sọ pé sọkúsọ lẹ́ ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń lé àwọn àfáà wa lórílẹ̀‐èdè tó ti pé níkẹyìn wọ́n padà rí pé àtàwọn wà lórí àṣìṣe àwọn náà ti máa gbọ́ wọn rẹpẹtẹ àtàwọn wà lórí àṣìṣe ẹnìkan wálẹ̀ yìí tó ti pé eh, ìmáàmù ọmọ àjẹrìsì ìmáàmù àyìnṣá tùhánì tá à ń bí nípa pé àfáà lágbájá ń kọ́ ni ó ti wọlé tipẹ́ àfáà dàkásẹ́gbẹ̀ id card iná ń bẹ lọ́wọ́ ẹ̀ àbá yẹ̀wú dídélé ni ọlọ́run tí wàá wa tó ń bẹ ọ wá kéde fún gbogbo àgbáyé ẹ má ti jẹ kéde o bóyá kéèsì ìgbọ̀nsẹ̀ lọ́pọ̀lọ́ ni ẹgbùn mi wó kọ́ máa jẹ pé tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí abẹ́lọ́hùn ọlọ́run bọ́ ṣàánú wa o gbogbogbò ọ̀fẹ́ là lórílẹ̀ ayé yìí lánàá jáátá illa bi mada illa bi tibai salaf kò sí ọ̀nà ọ̀la kankan fún wa àfi kó ti pé ká lo ìlànà àwọn sálàfò wa níbi ìjẹun má parọ́ ń bẹ́ẹ̀ níbi ìnáàlò má ṣàbòsí ń bẹ́ẹ̀ níbi káràkátà má ṣàbòsí ń bẹ́ẹ̀ sòdodo ń bẹ́ẹ̀ wàdí ti ta gbọ́ rẹpẹtẹ lórí ẹ̀ tá a wá tẹ̀lé rí ó ń jàǹfà lọ́pọ̀lọpọ̀ wáyé níbi ìjọsìn náà sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí òfin ti sẹ́yìn ń bẹ̀rẹ̀ báyìí ẹ rí i pé ìwé ìmọ̀lẹ́ lómi tó ní yóò kí fàfà ṣùgbọ́n téèyàn bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láìláha ìlànà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ wa tí ń kéwù ní ẹ máa kíyèsí o ní sábà máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọmọ wa yẹn tẹ́bí etí fi wọ́n ṣáájú pé ó yẹ kírun báyìí wọ́n lè mú Kùránì tó gún ṣùgbọ́n ẹjọ́ ọmọ bá òun kìtì ẹ̀

ṣùgbọ́n ẹjọ́ kìtì ẹ̀ kúlò aláwò ìdájà ní ọkà kúlò aláwò ìdájà ní ọkà ẹ̀sùn wá ìgbé bí ó ti máa ọ̀pọ̀lọpọ̀ wá ní rákà kẹta rákà kẹrin kákíyèsí o púpọ̀ àti gbogbo àbú tí mọ́sá síwájú ń súnà yẹn ọ̀pọ̀lọpọ̀ mi àní ti kàfá jàdélé yóò ti rùkú kí ló dé ti súnkà bàbá wa pa mọ́ ní kí omi dín bá òun ó ti rùkú nígbà tó sì ti ka yìí sọ ọkà sókè ó ń dùn sí dùn sí dùn sí bí ẹni tí táwa ní káàbà ni ó wá dìde rákà kẹta tó ti gbówó oké àti ah, ìwé débì kan ti rùkú kí ló dé ẹ jẹ́ àṣẹ dáadáa ìwọ̀n bá yóò tá a bá ṣe kọ́lọ́n bá kọ́ gbà lọ́wọ́ wa ṣùgbọ́n ká fi jọ tàwọn táyé o àwọn sálàfóná àṣàlẹ̀ abẹ́lọ́n kọ́lọ́n bá balẹ̀ kí ọlá kó jẹ́ kí bá a ti ń sọdún yìí kó jẹ́ àṣẹ tayọ̀tayọ̀ kó jẹ́ àṣẹ tìdùnú tìdùnú kó jẹ́ àṣẹ ti ẹ̀rín tẹ̀rín kó má jẹ́ àfibànújẹ́ ṣe o kó má jẹ́ àfẹkún ṣe é bá a ti ń ṣe tí ń dùn wá nú yìí ọlọ́run dákun dùn wá nú jálẹ̀ o má gbé ẹkún má gbé pàdé wá nú ọdún yìí o má gbé bànújẹ́ má gbé ọkọ̀ wá o gbogbo àwọn òkú mùsùlùmí dàmú bá àṣàkóyè fún wa o gbogbo àwọn alálàájì tẹ ìpín wà ní hajj lọ́wọ́ tí wọ́n ń ṣe ọlọ́run dákun jẹ́ wọn oríṣẹ́ o dákun bá a gbà lọ́wọ́ wọn o àwa tá a fi lọ dákun já lọ o dákun já lọ́jọ́ wà nù sẹ́ wa o wala hawla 这个工作是啊，挣了不少钱，那么呢？